ìbà ọlọ́run bá kọ́dá ọba dẹ́dá ọba ọmọ ẹ̀dá tó dá mi dáadáa tó tún mú wa dáadáa èèbà ọlọ́run lókè a tún ti dé sórí ètò lónìí a ti mú kí ètò ikó dùn kí gbọ́gbọ́n kàn sí kí iyọ̀ kó já àní kí ṣúgà kó tún dùn ọlọ́run lókè ó dọwọ́ yìí ébà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí nílé mo kí yín kú kalẹ̀ gbogbo èrò ọ̀nà mo kí yín káàbọ̀ mo wá gbé bọ́dì mi mo gbọ́n ara jìgì mo fẹ́ ṣe àdúrà fẹ́yìn tí ẹ̀ ń wò mí ní ìgbà gbogbo nílé gbogbo ní ìlú gbogbo ọmọdé gbogbo àgbààgbà gbogbo mo wá fẹ́yìn tí àgbélébù lórí pápá mo ní ojú tí ẹ fi ń wò mí ò ní fọ́ alọ́wọ́ tí ẹ fi mú bọ́ọ̀lù yóò ní kàn ẹsẹ̀ kéré tí ẹ fi ń gbá bọ́ọ̀lù yóò ní kán dànù ébà mo gbéra torí wọ́n ní wípé lówelówe la kọ́gbọ́n mo wá sọ wípé àní ìran Oliver Kahn kọ́kọ́ kì í fẹ́ rí jẹjẹ òkú ṣàṣojú wọ́n ní ìran kò sẹ́ni kọ́kọ́ kì í fẹ́ rí di Michael Hazard sojú nítorí bá méjì kọ́ nítorí wípé àwọn agbábọ́ọ̀lù kì í fẹ́ rí ẹni tó máa yẹ̀yẹ́ wọn sójú ni mo wá gbéra tán bí mo ṣe ń bọ̀ ni mo fetí kọ́ ọ̀rọ̀ àwọn àgbààgbà tó sọ báyìí wípé mọ́ínmọ́ín tó jiná alẹ́ kọ́ ní wá wọ́n ní mọ́ínmọ́ín tó gbẹ́kúkẹ̀sì rèé wọ́n ní gàrí ní wà ébà ẹ mi dáradára wọ́n ní kí ni wọ́n ti ń pè bí orísun ayọ̀ orísun owó orísun ọpẹ́ orísun ìtùnú tó sun gbogbo oríṣiríṣi ètò lọ́lọ́kan òjọ̀kan tó ń kọ́ni lọ́gbọ́n ti ń fúnni nímọ̀ ti ń fúnni lóye tó tún wá sun bó ṣe ń lọ lórí pápá jáde bó ṣe ń lọ lẹ́tọ̀ yìí àní bó ṣe ń lọ lórí pápá abalárẹ̀ la wà báyìí báwo ló ṣe ń lọ lórí pápá wọ́n ní gbà sí mi kí n gbà sí ẹni bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ń ó yá gbéra kó gbé bọ́ọ̀lù ẹjí má ni wọ́n ń ké lórí pápá àní lànà gbé bọ́ọ̀lù ni wọ́n ń pariwo ní orí tẹ́nísì ó yá èmi nìkan kọ́ mọ́ lórí ètò Sunday lórúkọ tèmi Anthony lórúkọ bàbá tó bí mi lọ́mọ senior prefect ni a bá ń sọ̀rọ̀ nípa ìròyìn ẹsẹ̀ kùkú ó ń bẹ pẹ̀lú mi lórí ètò senior prefect ó yá gbéra kó gbé bọ́ọ̀dì ẹ̀ kó kí àwọn ará ilé fún wọn gbọ́ wa bẹ́tà. ẹ ṣé ẹ̀yin ará ilé a tún ti dé lọ́sẹ̀ yìí o orúkọ tèmi náà ò tiẹ̀ wàá ṣèǹjì rárá o Ògúnbáyọ̀ ni baba tó bí mi lọ́mọ Ibrahim lèmi ń jẹ́ senior prefect àwọn ẹsẹ̀ kùkú bẹ́ẹ̀ ti rí bí olóòtú ṣe pé orúkọ mi bẹ́ẹ̀ àlẹ́ ní ń tá a máa fún wa lórí ètò bó ṣe ń lọ lórí pápá ara ọ̀tọ̀ ròyìn ní ara ọ̀tọ̀ ròyìn nípa ẹsẹ̀ kùkú náà ni ibi tá a ti bẹ̀rẹ̀ náà ẹsẹ̀ kùkú yẹn gan-an náà láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí ibi tó ti bá ti ń pè lórí sun ibẹ̀ náà ni ìròyìn ayọ̀ ti ń sun jáde ìròyìn ayọ̀ láà máa wá mú wá fún wa lórí pápá lẹ́ni àwa èmi nìkan kan sì kọ́ la wà lórí ètò ẹ̀rí pẹ́ ṣe rí wa lẹ́ni mo kí gbogbo yín ní ilé ojútẹ fún wa olùfọ orúkọ tèmi ni adélani adésànyà tí àwọn kan máa ń pè ní md soccer talk or soccer talker. tó òun lẹ ti gbọ́n yín láti ẹnu senior prefect eré ìdárayá ẹsẹ̀ kùkú àti àlejò wa lórí ètò lónìí ẹ ẹ jẹ́ kí a gbé bọ́dì wa ṣàṣà ẹ kì í ṣèròyìn mọ́ ń pé nàìjíríà ti lọ fún ife ẹ̀yà àgbáyé wọ́n ti perégedé lọ síbẹ̀ a sì ti rí wípé wọ́n ti ṣe gbogbo àwọn bí wọ́n ṣe máa bára wọn pàdé èyí tá à ń pè ní fixtures a dẹ̀ rí pé tí a bá wo tá a bá yẹ̀rùn láwọn gúrùpù wọ̀nyí a rí pé gúrùpù kan wà bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní gúrùpù ikú ìyẹn group of death tí àwọn eléyìnbó máa ń sọ àlejò wa Nàìjíríà ti qualify nsìn kí ni ohun tó yẹ kí genotrop gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá wa àti àwọn agbábọ́ọ̀lù kí ni ó yẹ kí ó máa ró kìkìkìkìkì lọ́kàn wọn bí ìbọn ak forty seven sí ó yẹ bá ń gbé bọ́ọ̀dì yìí kẹsàn fún ara lé. ẹ yàrá lé ohun tí yorùbá máa ń sọ pé ó kù kù ní ìbọn rún. Hmm, bẹ́ẹ̀ ni. fún ìdí èyí wọ́n tí mo lè gba akọ́nimọ̀ọ́gbá nímọ̀ràn ni pé hmm. láti ṣa àwọn ọmọ hmm. ọ̀dọ́ tí egungun wọn ṣe ìmúná láti múra Hmm. fún ìdíje ìyẹn ti adúláwọ̀ tó ń bọ̀ lọ́nà yìí hmm. a rí pé àwọn ọ̀dọ́ lásìkò tá a wà yìí hmm. wọ́n ń ṣe dáadáa nínú eré ìdárayá wọ́n ṣe dáadáa ń pé wọ́n ń gbé bọ́dì wọn ìyẹn náà dá ṣúgà àjà ṣúgà àjà. so àìmọ̀ràn mi èkejì ju pé àwọn tá a ti nílẹ̀ náà kò sí nǹkan tí ẹ̀ bá ṣe tí ó ní di eh, experience so a nídìí àwọn àgbàlagbà náà láti kó wọn jọpọ̀ láti lè mú ah, orílẹ̀-èdè tiwa láti lè gbé lárugẹ gbé lárugẹ gbé hmm. lárugẹ àti láti lè pegedé pegedé lọ sí hmm. ìpele tó kàn ti adúláwọ̀ tó ń bọ̀ lọ́nà yìí. Hmm. ṣúgà ajá òkè ẹ ṣe àlejò wa ẹ jẹ́ kí n gbéra pa kí n lọ sí ọ̀dọ̀ senior prefect eré ìdárayá ìṣèkùkù senior prefect bá a bá rí ohun tí àlejò wa sọ̀rọ̀ ń pa yìí ń pé àwọn ọ̀dọ́ tí ó jẹ́ pé wọ́n ń gbé bọ́dì wọn wọ́n ń jí dáadáa wọn kì í sùn tàbá ní ká wo ń pa Olympics a rí i pé àwọn ọmọ tí ọjọ́ orí wọn tí wọn ò tí ì kọjá ọdún mẹ́tàléníogún tá à ń pè ní under twenty three àwọn ọmọ yẹn máa ń gbé bọ́ọ̀dì wọn máa ń ṣe dáadáa ní ní ìpele yìí ṣé Genatron lè lọ kó àwọn ọmọ tí ọmọ ọdún yẹ wọn ò ju iye yìí lọ under twenty three under seventeen àbí àṣìṣe máa wà ń bẹ̀ tí ó bá ṣe bẹ́ẹ̀ yẹn ṣiṣẹ́. ẹ ṣe olóòtú ah n tó ń pè ní ah, under twenty three tá a mọ̀ sí àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ wa ó ní agbára o àwọn ọmọ yẹn tí wàá ń fakọyọ báyìí olóòtú hmm. ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kí gẹnẹdúró akọ́nimọ̀gbà wa mọ̀ ni pé hmm. nígbà tí Neymar Junior hmm. tó ń ta kébékébé ọmọ Brazil nígbà tó máa lọ sí Olympic ó lọ sí Olympic ó wà lọ́ndà twenty three o pẹ̀lú bóyá wà lọ́dà twenty náà lọ ṣe olympic gbogbo àwọn eléyìí ẹ̀ẹ́kàtì ẹ̀wà àwọn ọmọ tí wọ́n ń pè yìí Nwakali ni Osimhen ni hmm. Chukwueze ni hmm. Onyekuru ni hmm. Onuachu ni gbogbo àwọn ọmọ ìpáwátá wọ́n pegedé láti lọ olympic wọ́n tún pegedé láti tẹ̀lé wọn lọ sí ìdíje ilẹ̀ adúláwọ̀ lọ́dọ̀ tèmi tí gẹ̀rẹ́dúrọ̀ bá ń gbọ́ wa bá a ṣe ń ṣe ètò yìí kó máa mọ̀ wí lọ́kàn ara ẹ̀ pé kẹ́nìkan wá dé kó wá jókòó kó wá jókòó kalẹ̀ ká má rí iṣẹ́ yẹn ṣe àwọn tó lè ṣiṣẹ́ yẹn kíákíá náà làwọn ọmọ tá à ń sọ yìí tẹ́ ẹ bá rí Samuel Chukwueze ń fila rí ó ń ṣe ó ń fakọyọ ni góòlù tí wọ́n fi na Girona nínú nínú líìgì tí wọ́n láti àwẹ̀ ni òun ló gbá bọ́ọ̀lù yẹn sáwọn hmm. níbi tí wọ́n ní àwọn tí wọ́n da tó ń dàgbà jù lọ́nu nínú agbábọ́ọ̀lù hmm, wọn bẹ́ẹ̀ náà ni òye kùrù náà ṣe ṣe ní Galatasaray nígbà tí wọ́n kojú Fenerbahce lọ́dọ̀ tí wọ́n lọ́hùn a ní òun aṣù náà tó ń ṣe dáadáa CAN àwọn ọmọ yìí gangan náà la ìsọ̀rí ìsọ̀rí tí wọ́n tó bá kó wọn lọ Olympic kò sí nǹkan tó dáa kò sí nǹkan tó bàjẹ́ ńbẹ̀ hmm. tó bá tún ní wọ́n tó fẹ́ kó wọn lọ ìdílé adúláwọ̀ kò sí hmm. nǹkan tó dáa ńbẹ̀ nǹkan tá à ń fẹ́ náà ni pé kí Nàìjíríà ṣáà ti borí kí Nàìjíríà ṣáà ti borí ó dáa ó dáa òun lẹ ti gbọ́n ẹ láti ẹnu senior prefect eré ìdárayá ní ẹsẹ̀ kùkú ọ̀yá ọ̀rọ̀ olympics tí ẹ wá ń sọ yìí ni ó fẹ́ mú mi gbé bọ́dì mi kí n tara ṣà lọ sínú olympics nítorí tí a bá wò nísìnyí olympics tá à ń sọ ò ní pẹ́ kan kò ní pẹ́ wọlé tí a bá sì wo bí nàìjíríà ti ṣe àṣeyọrí sí ní olympics a rí i pé ẹ̀ǹkan péré ni a sì gba olympics yìí kí ni ohun tí ẹ wá rò wípé a lè ṣe gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó yẹ ká ti máa ṣe é sìn ká máa fi múra de olympics yìí àlejò wa ẹ bá wa gbé bọ́dì òkè kẹsọ́ fún ara ilé kọ́ máa gbọ́. Hmm. <clears throat> ẹ ṣe olóòtú hmm. àwọn yorùbá nọ̀rọ̀ wọn náà sọ pé hmm. ó ń bọ̀ ń bọ̀. ó ń bọ̀ ń bọ̀. àwọn ládẹ́ẹ̀dẹ́. àwọn òyìnbó mo mo respect wọn lọ́pọ̀lọpọ̀. ṣé ń pẹ́ ẹ̀tẹ̀ríba fún wọn ẹ̀júbà wọn nípa ìdárayá wọ́n máa ń gbáradì wọ́n gbáradì ní gidigidi bí ọdún kan sí ìgbà tí ìdíje yóò bẹ̀rẹ̀ tó bá jẹ́ ìdíje eh, ti Eh, ọlọ́jọ́ òjò olórí òjò rí ẹ̀ under. àpèsè ọ̀ndà so be seventeen hmm, twenty twenty three so wọ́n máa ń prepare fún ada ju báwa ṣe ń ṣe ń hmm, bí. ń pé ìgbáradì wọn máa ń múnádóko ṣúgà máa ń ja. òun la ṣe máa ń wọn tó ṣe máa ń ṣe dáadáa. tó máa ń fakọyọ. so àwọn tí wàá dẹ̀ rèé hmm. tó bá ti kó ní díje yìí wọn ò ní fi bẹ́ẹ̀ àní fi bẹ́ẹ̀ gbórúkọ dáadáa mọ́. àní gbórúkọ wọn mọ́ torí pé wọn prepare tó iṣẹ́ kan prepare fún àwọn díje. àwọn little Mercy dà lónìí. bẹ́ẹ̀ni little Mercy dà Stanley Okoro ah, àríkọ̀kan nu ọmọ ah, ayé àdìbò àríkọ̀àgbẹ́rò àrí David Gija ah, Jésù ni o. so ohun tó ní láti láti ṣe ojú pé hmm. eh, àwọn elétò wa ìyẹn NFF wọ́n ní láti mọ nǹkan tó wọ́n ní láti máa fún àwọn ọmọ ẹ̀ ní hmm. àmójútó. àmójútó tó yẹ àmójútó tó yẹ tó múnádóko tó tó tó já káṣáká. Hmm. àti ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ lọ́wọ́ Mm. so ìyẹn ó di méjì ẹ̀kẹta abẹ ojú pé mm. àwọn ọmọ yìí tó máa ti wá padà sọ́dọ̀ wa ń bí tó ti wá ń camp mm. wọ́n ní láti máa fún wọn ní nǹkan tó ń pè ní motivation. ìyẹn ni pé níbi ìsemọ́ wọn tó kó wọn sí. ní camp tó ń bá wà so motivation. Mm ilé ló máa jí àwọn up láti lè ṣe dáadáa. ló máa mú wọn jí kó má sùn kó máa gbé bọ́dì wọn. mo pray pé a máa ṣe dáadáa ní ìpele ilé ìdájọ́. àmì àṣẹlédùà àmì àṣẹlédùà ó lẹ́tí gbọ́ yẹn àlejò wa ti sọ wọ́n ti yànnà náà wọ́n tún fàdúrà tiwa lẹ́yìn bí wọ́n ní àdúrà kì í pọ̀ jù nítorí wípé gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe láyé agbára kọ́ àdúrà nígbà agbára kọ́ tó ẹ ká gbé bọ́dì wa kì í ṣe tuntun mọ́ kì í dẹ̀ ń ṣe ìròyìn mọ́ wípé orílẹ̀-èdè tí ó máa gba àlejò ife àgbáyé ìyẹn lẹ́yìn tí a lọ sí Russia tún Qatar ni tí a bá sì wo ìta ní sí ọdún 2022 ọdún méjì sí ìsinmi ni kí ni nǹkan tí ó yẹ ká máa ṣe gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nítorí tá a bá wo bá ẹ ṣe ní Russia kì í ṣe wípé ohun tí àwọn agbábọ́ọ̀lù yìí ṣe ló bàjẹ́ jù ṣùgbọ́n kí ni ohun tó yẹ kí àwọn akọ́nimọ̀ọ́gbá àti àwọn agbábọ́ọ̀lù wọ̀nyí tó yẹ kó máa ṣe ṣé ṣe ni ó yẹ kí wọ́n kọ́ tẹ̀bà àwọn agbábọ́ọ̀lù tí wọ́n nílẹ̀ kí wọ́n máa wò àwọn ní wọ́n lẹ̀ kọ́ má ṣe àwọn ìlànà kọ̀ọ̀kan ni kí ni ohun tó yẹ kí wọ́n gbé ṣe é sìn gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá gẹ́gẹ́ bí àwọn àjọ NFF ìyẹn àjọ tí ń ṣe kó kárí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórílẹ̀ wa Nàìjíríà àlejò wa ẹgbẹ́ bọ́ọ̀dì yìí kẹ́ bá wa sọ fún wọn. ẹ ṣe olóòtú ẹ bí mo ṣe sọ lẹ́ǹkan náà ni kò sí eré eré kọ́ hmm ìdíje náà pè. ìdíje ni hmm. ẹni tó bá dẹ̀ fẹ́ díje ṣé ń pẹ́ kì í ṣe àyè fáwọn ọmọ láti lọ máa sùn rárá kì í ṣe ibi tó máa ń tẹ́ sí. ẹni tó bá fẹ́ hmm. díje máa ń múra de ìdíje ni. ó máa ń múra de ìdíje. Hmm. so báwọn bá ṣe pa ní òwe tí mo rí pa lẹ́ǹkan pé ó ń bọ̀ ń bọ̀ ó ń bọ̀ a máa ń dé àwọn dé ni ní tó bá dé bá ni kó má bàa lójijì. kó má bàa lójijì. Ọlọ́run ti kẹ́ wa Nàìjíríà. a dúpẹ́ fọlọ́ a ní àwọn kéékèèké tí wọ́n ń ṣe dáadáa so nǹkan tá a kàn ní láti ṣe ojú pé láti kó wọn pọ̀ hmm. sí camp sí camp láti máa fún wọn normal drilling tó need hmm. fún ìdíje àgbáyé tó ń bọ̀ hmm. àti pé before yẹn eléyìí tó ń bọ̀ lọ́nà tí a mọ̀ sí ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀ ìyẹn AFCON ló máa fún wa ní ojú lọ́nà sí àwọn ọ̀nà tààrà láti ṣe àwọn ta nídìí hmm. ta nílò hmm. fún ti ìdíje àgbáyé tó kọ ọdún méjì báwọn ìbò ṣe ń ṣe nìyẹn tó lè ṣe ń jẹun lọ́wọ́ hmm. kó lọ kó gbà fáwọn náà. àmì lálàṣẹ lẹ́dùà ẹ̀jẹ̀ wa gbé bọ́dì mi kí n tara ṣàṣà kí n ju ìbéèrè sí Ibro Beckham Ògúnbáyọ̀ Ibrahim nìyẹn senior prefect eré ìdárayá ìsìnkú kóun náà máa wọn kó máa bá a jẹ́ bí edé Ibro Beckham kì í ṣèròyìn wípé tí a bá wò nípa ìrìn eré ìdárayá ẹsẹ̀ kúkú wa ní orílẹ̀-èdè wa nàìjíríà ń bí kò ń ṣe ohun tó múnádóko kí ni àmọ̀ràn tí ẹ lè gba àwọn àjọ tí ń rí sí eré ìdárayá lápapọ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà a mọ̀ pé a ní NFF a ní àwọn oríṣiríṣi ẹ̀ka bẹ́ẹ̀ yẹn tí wọ́n rí sí eré ìdárayá ọ̀tọ̀ọ̀tọ̀ lóríṣiríṣi kí ni ohun tí ẹ rò wípé ó yẹ kí wọ́n ṣe ẹ bá mi gbà wọ́n lámọ̀ràn ní ṣókí. ẹ ṣe olóòtú àjọ NFF tí wọ́n bá ń létí inú kún ọ̀sáré yá mi o hmm. nítorí pé senior prefect tẹsẹ̀ kùkú ń fún wọn ní àmọ̀ràn hmm lórí bí ẹsẹ̀ kúkú ó ṣe máa ṣe kíni o tí ó ṣe máa wúlò fún àwọn ibi tá a ti máa ṣe kíni tá a ti máa dójú ọ̀gbagadà hmm, ká tó dójú ọ̀gbagadà yìí ó ní àwọn nǹkan tó yẹ ká ṣe hmm. ẹ wo NPFL wa hmm. ó tiẹ̀ ti ń yàtọ̀ o nítorí tá a bá ní ká wò dáadáa Enugu Rangers wọ́n gbà ọ̀nà àwé màṣí wọn wọ́n dẹ̀ ti ń nà bọ́ láti bẹ̀ wọ́n ti já MFM wá sípò kẹta báyìí ah. àwọn ló wà ń pò kìíní ẹ wo àwọn bí wọ́n ṣe ń ṣe àwọn láàyò á wá máa máa sọ pé àfi kí ó mú ìní dandan dandan tí ó mú ìní bá ti ń di dandan dandan àwọn kinní yìí ò lè gbé kó lè kó lè débi tá a fẹ́ kó dé a dẹ̀ fẹ́ kó débi dáadáa látara ilé ẹwọ́ nnl wa náà nnl wa ti ń ta bíọ́bíọ́ a ṣe bẹ̀rẹ̀ náà ni bọ́ bá a ṣe bẹ̀rẹ̀ a ti ń ráwọn oríṣiríṣi ẹgbẹ́ lóríṣiríṣi tí wọ́n tí wọ́n dìde tí wọ́n ṣoríṣi Èkìtì United wọ́n wá gbá ọ̀mì ayò lọ́dọ̀ ní Gateway ní Abẹ́òkúta hmm. ní ìpínlẹ̀ Ògùn ni ẹwọ́ nǹkan gidi náà àwọn nǹkan tá à ń fẹ́ náà nìyẹn kó má dàbí pé dandan gbọ̀n àfi ká nà dandan gbọ̀n àfi ká àwọn nǹkan tí wọ́n lè máa ṣ ṣe nìyẹn àti pé ó tún kùn kankan o nǹkan tó lè máa ṣe ni pé èmi ń rìn lọ́dọ̀ tèmi pé ẹ wo ẹ̀fẹ̀ tá a máa ń gbà yìí hmm. tá a máa ń sọ pé ẹ̀fẹ̀ àyítí cup tó máa di pé ẹ̀fẹ̀ ẹ mọ̀ pé ìpínlẹ̀ káàkiri ìpínlẹ̀ ni wọ́n rán ti máa ń kọ́kọ́ gbá ẹ̀fẹ̀ yìí bọ́ ṣe ń gbá ẹ̀fẹ̀ èmi rí pé ó dà pé LMC wọn bá wọn yanjú sí ẹ̀fẹ̀ yìí àìmọye àwọn ẹ̀fẹ̀ matches tá à ń rí káàkiri àwọn ìpínlẹ̀ tó yẹ pé alágbára ló gbọ́dọ̀ ló ń jẹun ta ni hmm. ẹni tó bá ti lágbára ló ok àwọn méjì báyìí ni wọ́n ń lọ sí àìtíò lọ́fẹ̀ẹ́ lọ gbá conference fa wa àwọn méjì yẹn àwọn alágbára ni wọ́n fẹ́ wọ́n ti mọ̀ pé àwọn alágbára báyìí ni nítorí ẹ̀ ṣùgbọ́n a fẹ́ kí LMC náà kí wọ́n tojú bọ àwọn bí tó bá tojú bọ̀ dáadáa àwọn ló máa fún wọn ní ààyè láti jẹ́ kí MPFL náà kó ṣe kí ni kó ṣe dáadáa. kó gbé bọ́ọ̀dì ẹ̀ kó lọ sí ìpele tó pọ̀ nítorí ìjọba àkókò kí a tó gbé bọ́ọ̀dì a gba NFF ní àmọ̀ràn kan kí a tó máa lọ lórí ètò. NFF fún yín ò pé ohun tó bá fún ni ṣọ́ a máa ń ṣọ́ra darí hmm. láti lè jèrè ọkàn àti láti ṣe àṣeyege kí ló ọkọ ràn wá lọ́wọ́. tó aráalé òun ni ẹ ti gbọ́ yẹn ẹni tó bá dẹ̀ bá súnmọ́ NFF kó bá a máa sọ fún NFF ó dáa kí n tó máa gbé bọ́ọ̀dì mi kúrò lórí ètò lónìí lórí bó ṣe ń lọ lórí pápá ẹ jẹ́ n máa sọ fún yín wípé olúwa ni olùṣọ́ àgùntàn ti èmi ṣùgbọ́n mo pàdé olùṣọ́ àgùntàn ẹ mo pàdé akọ́ni mo bá kọ́ tó sọ báyìí wípé bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni olùṣọ́ àgùntàn òun kì yóò sí aláìní nítorí pé òun ní àtàmọ́tàsé ìyẹn striker tó máa bá òun máa gbá bọ́ọ̀lù sí àwọn ní rabaji gan mo yán ọlọ́run bá sáyẹ̀nsì títí di ìgbà mìíràn tá a tún pàdé lórí bó ṣe ń lọ lórí pápá ní Orísun TV ó dàbọ̀.